All right, so that is the Oshun Festival. Another year, another pilgrimage. Now we're headed to Oruro to visit my king and eat very, very, very, very good. Hello, I'm Dinas Demir. So I reached out to another friend of mine. I said, look, you know, I need to go on vacation somewhere. Where should I go? He said, go to Africa. And not only am I going to go, I'm going to explore a new country. So I went to Tanzania, South Africa, Namibia, Mali, Senegal, Morocco, Liberia. Namibia, Kenya, the Voodoo Festival in Weta, Gambia, Togo, Cote d'Ivoire. Sierra Leone, Ghana, Nigeria. It's been, it's been a beautiful experience, just learning more about our culture, our indigenous culture. So Uhuru means freedom in Swahili. I'm in search of my roots. In finding that, I would experience my Uhuru, which is freedom. Oruo. Oruo. Oruo. Oruo. Oruo. That's where we're going. Oruo. That's where we're headed to. Everyone. Okay, okay bye. Do you know what we're gonna do at moment? We're about to go eat. Okay, bye. No, yeah. pé you guys are the other woman. ah, who will try? wọ́n ní mo kí. ẹ jókòó àbá sọ́nà ẹni mo kí gbogbo àwọn ọmọ mi pé wọ́n kú àtàrọ̀. ẹni mo pé wọ́n kí á pé wọ́n kú ọdún wọ́n kú ìyẹnu asọ̀pọ̀ ọdún láyé. happy inú mi dùn púpọ̀ láti kí ní ní ọwọ́ ọ̀sán. so happy to see you this afternoon. gẹ́gẹ́ bí ìlérí tí mo bá wọn ṣe. according to his fún ẹ lọ́sàn-án wọ́n sì wọ́n sì wọ́n sì jẹ iyán. Okay, and you guys are going to eat pounded yam. gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ wa bákan náà bákan náà and also bá a ti ṣe ń jó ni a tún ṣe díẹ̀. like we did the other day we are going to do it today. so àwọn èèyàn ò jó fún wọn. people are going to dance for you. Eh, àwọn ọmọ mi tá ń jó ìjọ ọdẹ yẹn ń kọ́ ẹ bá ń pè wọ́n tó ẹ dín sìn kan bá kú mo fẹ́ kí wọn dùn dáadáa kára wọn yá ẹni mo fẹ́ kí wọn dùn kára wọn yá. Ajibọ́ládà àwọn tí mo fún lórúkọ ọjọ́ nìkan dìde. Ajibola. Ajibola. Ide. Ide. Ẹ wí fún èmi ògbédè. Àìpẹ̀fẹ́. Uh-huh. Sọ fún kó dọ̀bálẹ̀. Oh, come prostrate. Prostrate, yeah, lay flat. Understand. Uh,

Stand up, bro. Ajíbọ́lá tó sùn. ó yá ṣe amen amen ẹ sọrí ẹjọ tó bá jọ wà á amen ṣe amen lábí ó sọwọ rẹ wá Amen. á dáa fún ọ ilé ìmọ̀lì bá ti ṣe ọ ìgbà ọ ọlọ́run wà pẹ̀lú ẹ ọ ojú rẹ ò ní rí bí ọ là ń lọ ni ọ̀ ń bọ̀ ni yóò máa já sọ̀rọ̀ mi yóò dáa fún ọ. àpáta yóò máa jó àṣẹ yóò máa dún ọ. bá déjó àdùkẹ́ yóò dáa fún ọ. yóò dùn fún ọ. ọ̀rọ̀ ọmọ péjọ. dẹ̀dẹ̀ kí gbódò kó yàgàn. ọmọ wẹrẹ ní tilẹ̀ aládé. bọ́ba tí ń ta yóò máa jó. yóò máa dún. bọ́ba tí ń fa yóò máa tóra. gbogbo gidelégbèdè bá ti fọwọ́ bá dúdú ní màdún ayé yóò máa dún Stand up. Stand up. Àrìnkẹ́. Àrìnkẹ́. Dámilọ́lá. Àrìnkẹ́ ògo omeni ọ̀rà. Ọmọ ẹsẹ̀ kú amúrùjó ọmọ ọ̀nà ọ̀kẹ́ níbí. Yóò dáa fún ọ. Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Yóò yọ ọ̀ṣẹ̀ tẹ̀lé tọkọtaya. Yóò dáa fún ọ. dáa fún ọ. báyìí ni tẹ̀kọ́ di tiẹ̀ lágbá olórí ló máa jáde pẹ̀lú ẹ̀ ṣe wí yóò rí bẹ́ẹ̀ o yóò ṣe bẹ́ẹ̀ o ọkàn rẹ ó balẹ̀ o ayé rẹ ó tòrò bí omi afẹ́fẹ́ èyí tí mo wí lónìí yóò bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. alábẹ̀fẹ́ aláṣọ̀lá yọ. wọ́n á ṣe kóso ọ̀rọ̀ ọ̀dẹ́yẹ̀ tó wà That's Coyote. Coyote stomach, no stomach hurts. Uh, Coyote sick. Yeah, kilo, oh, kilo, kilo ja, so ja gangan tini. <laughs> So you guys are be, you guys are going to be talking about your experience in Hororua Kingdom. okay, Hororua and Osun State in, at large. So you're just going to talk about your experience, how you were welcome and how you felt. Ah, okay, let's start with. You need them oh, You need them first. Look at it. Look Salute the cabinet. You just wait, the king. She will interpret. No, interpret. Yeah, just, Yeah. hello. I am well. How are you? I'm having a lovely time in your kingdom. And I've had a great journey. So thank you for. Máa sọ Yorùbá fún àwọn òkú. Thank you <laughs> thank you for your hospitality. Okay, ó ní ẹ ṣé o tẹ gbà wọn síbí báyìí. Tara ìgbọ́ sọ gbogbo tó sọ. <laughs> Ìgbó dídọ́ọ̀mù ń bẹ ní tó sọ. Ó ní òun dúpẹ́ kí wọ́n gba òun be fine.

Will you be going and coming or will you stay in Ocean State? I will return. Follow my father. Mo ní ká pé mo kí pé bóun ni ó ti dẹyẹ pé kí ló rí sí pẹ̀lú kí ni ewé tútù tí máa jẹ ní fún wa. He said you've tasted pounded yam like how, can you compare pounded yam and your food over there? Well, I am from live in Jamaica, so we have very similar foods. Uni Jamaica looks You know about Pali? No, no relation. Not related to him. you <laughs> said, you come from Bob Marley's country. Yes, yes, ah, yes, yes, yes. yes. <laughs> okay you are going to talk about your experience in Osho State and Ororo, to be precise. I'm home. It's wonderful. It's beautiful. It's lovely. And I'll be back again. <laughs> he said, Will you build a house here in Oruro? Why not? Yes, he will. I'll speak for him. He will. He will. Yeah, he will. <laughs> said you're a good child. pé mo pè ní ọmọ torí pé ọmọ mi. he said he calls you son because you are his son. Hmm. So náà gbà bẹ́ẹ̀. he said you agree. yes. àwa ni kó tọ́jú bàbá bọ́ máa ṣe tọ́jú bàbá. he said he should take care of father like a child takes care of his father. yes. that's a proverb. wọ́n he said he will be well with you. Ọlọ́mọlú yóò ṣe o. Said you will successful. <laughs> be successful and you prosper. You want to talk He said "He should look at or like what do you think? kí wà lẹ́yìn ẹ̀. like the first time you saw the king what, what, were, what were your thoughts. I was um, amazed you know and um, I was excited to meet you. And I'm thankful and grateful that you uh, asked for us to come back again. <laughs> Are you really happy? Yes. Do you see the smell? wọ́n he said he will see you he said you should not forget ọ̀rọ̀ lọ́wọ́. ọlọ́run ní gbàgbé. ètò ìsọfún ọ ní ìsinmi kò sí ìbótọ́ ìtù ọní ewúrẹ́ òpó sọmọ ìyá There's no one. There's no one. there's no word for It's a proverb. It's a deep, proverb. deep, May I explain to you? You know sheep. Sheep. Like Do you know goats? Let, let him explain. Sheep and goats, two of them are animal. Uh, animal. Animal. Sheep is the one that give birth to ram. Do you know sheep now? I know sheep. Uh, do you know goats? Yes. The sheep and the goats. They want to be friends. Okay. The sheep now, the sheep now told the goat, say, if you accept me, I'll be your brother. But don't tell me that your mother has never given back to black. <laughs> That's Baba. Therefore, Ororuwa accepted you. Are you two ready to claim Ororuwa as a home? Oh, thank you. da sí sínú ọ̀ní túbọ̀ ìdá ìgbà ẹgbẹ́ ní bá tó dúró bá mi. ayakata tó ayakata ayakata ìyàwó ọ̀yà ọ̀gbọ́dọ̀ débìrì ẹ̀gẹ́ kó má dìbò fífi. He's just hailing you. <laughs> ẹni kí ni ìrírí rẹ nílùú ọ̀rọ̀ rúwọ̀. like what's your experience in the world. Uh, uh, it's been pretty well. kí bẹ́ sọ nípa um, eh, ìṣẹ̀dálẹ̀ wa. Okay, and what do you want to talk about? About, our culture here. Uh, one thing I can say, I've been to uh, several African nations, and uh, I have to admit that uh, Nigerians in particular are the very uh, best dressed so far. I've been to South Africa, I've been to uh, Senegal, the Gambia, Ghana, Sierra Leone, but so far Nigerians definitely dress better than everybody. And I truly appreciate that, and I would like to adopt a lot of the fashions to my own uh, fashion sense. So I can definitely appreciate you all for that. And uh, it's a beautiful uh, experience being amongst the majority looking like me, as opposed to being in other areas where people don't look like me, and being, you know, welcome and um, just just humble. You know, just to come back home, to be able to afford it. Um, a lot of folks in my family, they decide they're like, ah, well, you know, I don't really want to go back to Africa. We know we're from there, but you know, I'm the one that actually took the time and um, put the money together to come. So I definitely appreciate all my experiences. ó sọ wípé inú òun dùn pé òun wá sí bíbá ẹ̀ pé òun ti lọ sí ìlú oríṣiríṣi tí ṣe nàìjíríà òun ti lọ sí gambia òun ti lọ sí oríṣiríṣi bọ nàìjíríà pé aṣọ táwọn wọ̀ pé aṣọ wa olórẹwà jù ó lóun dẹ̀ dúpẹ́ pé òun ní àǹfààní láti wá sí bíbá ẹ lónìí ó tún sọ wípé òun dúpẹ́ pé a wa like òun rẹ́ni tóun tóun jọ jọra wọn tí ò dàbí bẹ̀ yẹn tó jẹ́ pé gbogbo wọn ò jọ òun bọ̀ òun ráwọn èèyàn tó jọ òun ní bíbá pé òun dúpẹ́ wọ́n ọmọ àgbà ọ̀sọ̀ fún un wọ́n jíjọ tá a jọra wa. okay he said the resemblance that you guys you have together about. Mm-hmm. that you talked about. pé tí wọ́n bá wo ìpìlẹ̀. okay if you if you check the origin. ẹ̀jẹ̀ ìran baba ńlá baba mi ẹni á bí baba tó bí baba ńlá baba rẹ̀. that the blood of his forefather the blood of his forefather of the forefather is is the one that gave birth to your forefathers. Bàbá wa wò dáadáa. And if you look at it very well. Ọmọ Ọ̀rọ̀rúwọ̀ ni nípò. That you are also an Ọ̀rọ̀rúwọ̀ person. Tó bá ti wá tó bá ti lóun máa ṣe dáadáa. If you if you are willing. Máa gbọ́ ìṣòro tó bá wù. Pé tí n bá ti ń ṣe dáadáa. If you are doing well. Sí mi. To him. Tẹ́sán ń wá ìdàgbàsókè ilẹ̀ Ọ̀rọ̀rúwọ̀. And you want the development like Um, higher development of this progress of this of this of this town. And you are helping the. Uh, oh, that, uh, and you are helping this town. And you are helping this town. And you have a contribution. because whatever he does here. Yeah, abẹ́fẹ́ to all contribute. ọwọ́ níbi mo ṣe that the way he treats abẹ́fẹ́ he wants to treat you that. torí because your head is like. <laughs> à ń kọ́ town hall lọ fún òdì. they said they are building the town hall for the. láti wọn for events. àti wọn á fẹ́ they want to. roof it. they want to. ti wá ṣe gbúdúgbúdú méje. abẹ́fẹ́ has done. it's a lot. tòótọ́ náà ó bá ṣe kó rí abẹ́fẹ́. so whatever you want to do you see abẹ́fẹ́. tí ó kún nípa kábẹ̀fẹ́ wá sọ pé pé ọmọ tí mo fún ló kọ náà sí ni. so that abẹ́fẹ́ will tell him that what about what you've done nípa ètò ìṣúná ni o. okay ètò ìṣúná financially. yóò sori rẹ o. he said kó wá ń bì mo gbọ́dọ̀ gbé ọwọ́ lé orí mi he said he would like to place his hands on your head and bless you. okay. ọ̀kadì hmm, orí adìẹ kì í yé dúdú orí rẹ̀ ní burú yóò máa dáa fún ọ ní ìṣòṣèré. Okay. ọmọdé ọdún fèsì sí ní mo sọ̀rọ̀. Okay, do you have something to say? I would say uh, I would talk to him and then we could work something out with the room. ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Thank Okay.